wà. wà. wà. wà means drive. wà means drive. Ta ni yóò wà wá lọ sí ìgboro ta ni yóò wà wá lọ sí ìgboro